ذكر بين صحيح بخاري صحيح مسلم eléyìí ni ètò wa ètò àdínà yóò sọ èyí tí àwọn ṣíọ́pọ̀ wa àwọn òṣìṣẹ́ àbúfàṣẹ́ ìsàwòní tí wọ́n ń da ẹgbẹ́ tí ń jẹ́tò yìí ní gbogbo ọjọ́ ojúmọ́ gbogbo ọjọ́ friday nírọ̀lẹ́ látago márùn-ún sago márùn-ún àbọ̀ lórí ìkànnì wẹ̀yìn canada barista royal fm ninety five point one nílùú ìlọrin ní kwara state gbogbo tí bá rú wa lójú nípa ẹ̀sìn wa a lè fi àwọn ṣéèkó wa bí fata ìsàròní sórí ago wọ̀nyí zero eight one zero three three five one five four nine lẹ́ẹ̀kan sí zero eight one zero three three five one five four nine جزاكم الله خيرا إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يأده الله فلا مضل له من يضلل فلا هادي لا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله لين باتي أدعو قف ولو وضع في أصي صلاة فوى النبي صلى الله عليه وآله وسلم بواتي اللهم فنلاتي بويت والدين يسر هباني أكي قلوبنا والسلام عليكم ورحمة الله وبركاته Uh, ọ̀rọ̀ tí mo fẹ́ mú ẹnu lé ní òní nípa àlá lílá mo ti sọ àwọn oríṣiríṣi ọ̀rọ̀ gẹ́gẹ́ bí bí ọ̀rẹ́ ẹ́písòdì márùn-ún àbí nǹkan ni a ti ti ṣàlàyé nípa àlá ṣáwájú ní òní so àlá kí ni ọlá la ànábì sallallahu alaihi wasallam kí ni mo lálà ànábì so àbí mo lálà àwọn ànábì ọlọ́run ọba tí wọ́n ti kọjá so ǹjẹ́ nǹkan yìí ǹjẹ́ ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn wa àbí kò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn wa ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn kódà nǹkan ńláńlá ni tí ọ̀rọ̀ àwọn àfà àwọn olùmọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ wọn pọ̀ ọ̀pọ̀ lórí rẹ̀ tí wọ́n sọ ọ̀rọ̀ oríṣiríṣi tí wọ́n lè tọ́lọ́ bá ṣe ní ọ̀rọ̀ fún wa bá lè rí sọ kọ́lọ́n kójú kó ṣe wá ní àǹfààní àtiwájú kí n tún máa bá ọ̀rọ̀ lọ tí mo fẹ́ rọ àwa tí a jẹ́ olùtẹ́tísí pàtàkì jùlọ àtàwọn ń gbìyànjú láti fẹ́ pè mí nígbà tí mo bá ń ṣe ètò lọ́wọ́ tó kò bá dá tí ọ̀rọ̀ rẹ̀ bá ti ṣe pé ìbéèrè ló jẹ́ tó bá ṣe pé o fẹ́ o nǹkan tí mò ń sọ ni ẹni pé o rí i pé ah kìnìún ọba nǹkan tí wọ́n mọ̀ mu so yóò dá kí ọmọ gbọ́ ọ̀rọ̀ mi láti lẹ̀ ó yẹ pé nǹkan tó fẹ́ takò ẹ mo ti ṣàlàyé rẹ̀ ní ìbẹ̀rẹ̀ ṣé ẹ ti gbọ́ so kìnìún yẹn yóò fẹ́ mọ̀ dàbí pé ni nípa fẹ́ máa dàbẹ̀ pé yàn ń tó máa sì yàn gbọ́ so náà ni kò fi ní kí n ṣàlàyé eléyìí nam ṣeré hadith anabi sallallahu alayhi wa sallam abu hurairah radiyallahu anhu wọn lọ gba hadith yìí wá inna anabi sallallahu alayhi wa sallam qala man ra'ani fil manami faqad ra'ani فإن الشيطان لا يتمثل في صورتي ومن كذب علي متعمدا falyatabawwa maq'adahu minan nari bí anabi ṣe bí ọ̀rọ̀ yẹn wá nìyẹn anabi sallallahu alaihi wasallam ó ní man ra'ani fil manam wọ́n tó bá rí mi ní ojú oorun tó bá rí mi ní ojú oorun tánàbí kò fi bẹ̀rẹ̀ ni pé la tusammu bi ismi wala bi kunyati wala tukannu bi kunyati tó ẹ mọ́ sọ̀yàn ní ẹ mọ́ máa pè yàn ẹ mọ́ máa pè yàn ẹ mọ́ máa pè yàn ní Muhammad kẹtọ́wá sọ ní Abu Qasim sàmúrọ̀ àwọn afá pọ̀ mẹ́ sọ afá mi ní ọ̀rọ̀ yẹn láyé ìgbà tí anábì wà láyé ni lẹ́yìn ìgbà tí anábì ti kú tán pé ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó wà já ìlú tó lẹ́yìn ìgbà ìlànà ìjọsọ̀ wa sọ̀rọ̀ yìí tí wà mọ́rọ̀ ẹni fílmù náà ẹ̀rí pọ̀rọ̀ yẹn ní í ṣe pẹ̀lú anábì dàrí tó gbọ́ ọ̀rọ̀ àdéfù yẹn anábì ní ìwọ tó bá rí mi lójú oorun àkọ́dọ̀rọ̀ ẹni èmi dájúdájú èmi náà lórí torí pé kí ni fa inna shaytana anábì nítorí pé èṣù la yatamassal kò lè kọ́ ṣe kò lè gbé wọ̀ fi sórọ̀ tí kọ́ jẹ́ pé sórọ̀ mi píkṣọ̀ mi gangan náà ni ó gbé wá so anábì ní èṣù ò lè ṣe bẹ́ẹ̀ nínú pé èṣù máa ń ṣe bẹ́ẹ̀ máa ń gbé sórọ̀ èèyàn wọ̀ tó gbé àwọ̀ èèyàn wọ̀ àmọ́ anábì ní kò lè gbé àwọ̀ tèmi wọ̀ wa man kazzaba alayya muta'ammidan anábì ní wọ́n tó bá máa parọ́ mọ́ mi falyatabawa maq'adahu mina nar mo wá bí tó jòkó kalẹ̀ sí ẹlòmí ọmọ parọ́ kí mo wá ṣe rúyà nẹ́bì anẹ́bì wá sọ fún mi báyìí pé so iná iná iná lànẹ́bì sọ pé ó wọ̀ torí pé kí ni ṣé mà bó ṣe parọ́ mà nẹ́bì yẹn ó ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn àwọn èèyàn eh, ò ní pé ẹ́ aṣáájú ọ̀dá lórí la ilaha illallah ah ah so ó ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn tó bá fi nǹkan yẹn ba ẹ̀sìn jẹ́ tó bá fi nǹkan yẹn da ẹ̀sìn rú so tó fẹ́ nǹkan yẹn dá ìdákúdá kalẹ̀ nínú ẹ̀sìn so ọ̀daràn nìyẹn o íńtánẹ́ẹ̀tì ń sọ fún nìyẹn o so hadith ń bẹnu sahihu al-Bukhari kọ́lọ̀ wà ní sahihu Muslim ṣé wàá rí i pé anabi ní n ò lè gbé àwọ̀ mi wọ̀ so ọ̀nbẹ́nu àwọn àfà tó padà fi rìn lẹ́kẹ̀ẹ́ kò lè gbé àwọ̀ ànábì wọ̀ àmọ́ ó lè parọ́ ó lè parọ́ pé èmi ni ànábì two picture ànábì sallallahu alaihi wasallam kò lè gbé wá àmọ́ lè gbé nǹkan míì wá náà ni Ibn Hajar alayhi rahmatullah wọ́n ti hàn bí lè rí èèyàn bá lóun rí fọ́tò eh, ànábì sallallahu alaihi wasallam wọ́n ànábì so wọ́n á bí ọ́ ike kìlọ̀ bó ló ṣe rí sí bó ló ṣe ṣe sí ọ wá yàtọ̀ sí bá nàbí ṣe rí kéèyàn mọ̀ pé èṣù òun ni ọ wá parọ́ fún un kò gbé píkṣọ̀ tànàbí wá kò lè gbé píkṣọ̀ tànàbí wá ó lè rí píkṣọ̀ tànàbí ọ̀gẹ́ kọjá pé ṣètọ́ ni ó gbé wá ntí àdéṣe ń ṣe ní àlàyé lélẹ́yìí so kí èyàn tó wá lè gbà ipe lóòótọ́ ah wọ̀nyí o mọ̀ rí ànábì o rọra mẹ́nu kan níjẹ̀jọ́ wípé ìyẹn gbọ́dọ̀ máa báwo ni ẹ̀dá nẹ́bí sallallahu alaihi wasallam ṣe rí báwo ni ojú rẹ̀ ṣe rí báwo ni súrọ̀ ànábì bó ló ṣe rí kódà irun rẹ̀ bó ló ṣe rí sọ àwọn afáwa sọ̀rọ̀ oríṣi mẹ́ta lórí ọ̀rọ̀ yìí àwọn afá kan ní رؤية النبي صلى الله عليه وسلم إذا رأى ورائي على صورته التي كان عليها كان يولي بان النبي شوى tọ́wá júwe pé bó ni ó ṣe rí ọwá rí ibi júwe rẹ̀ pé áà ah, bó ṣe rí rẹ̀ ọjọ́ èèyàn tí kò sanra kò tẹ́rẹ́ bákan náà ó jẹ́ ni tí irùngbọ̀n rẹ̀ ó pọ̀ so ó jẹ́ ni tí irun rẹ̀ orí rẹ̀ náà ó sàn wálẹ̀ tó kí gbogbo ìròyìn yẹn ó ṣe dédé ìròyìn ànábì sallallahu alaihi wasallam òun ló ṣẹlẹ̀ ní ìjọ tí ah, Asim lọ́gbọ̀rọ̀ yìí wá Asim bọ́nù pẹ̀lẹ́yìí ó ní haddathani abi ó ní bàbá mi Qulayd qala ó ní qultu li ibnu Abbas olóhùn sọ fún ibnu Abbas níjọ́ kan ipe ra'aytu an-nabiyya sallallahu alayhi wa sallam mo sì lálà nàbí ṣe pé Qulayd kò máa nàbí tàbí'í ni ó wá ń kéwú lọ́dọ̀ ó jẹ́ student fún ibnu Abbas ó ní òun wá bí ànábì pé òun wá bí ibnu Abbas pé ra'aytu an-nabiyya sallallahu alayhi wa sallam قال ابن عباس واصفه قي رضي الله عنه وني صفه لي وني صبو شيري صبا نبي شيري فمي روين رفمي قال واني ذكرت لحسن بن علي هو كان واسن بو شيري حسن بوني اه بو شيري ري بو شيري نواس بو شيري ني فقال عباس قد رأيته عباس ني اه النبي لوري لو تو شتري باو tó ń tàǹsọ̀ nìyẹn kìí ṣe pé nìkan takò pé yìí ò lè rí ànábì àmọ́ pẹ̀lú ìsìbátẹ́ẹ̀tì ìlmíyà ẹ̀nì sunniya tó fẹsẹ̀ múlẹ̀ sẹlẹ̀fíyà tí àgbóyè àwọn sọ̀hábà nẹ́bí sallallahu alaihi wasallam là ń sọ fún ọ. so kìí pé nìkan mọ̀ sọ wọn pé tó bá ti sa àwọn ẹsẹ̀ yìí tó bá ti sá ẹni tó bá ti wá sùn ọ̀bá rí ràǹkúnmí lójú oorun ànábì náà lórí ọ̀bá rí ẹṣin ànábì náà lórí ọba rí kẹ́tẹ́kẹ́tẹ́ ànábì náà lórí torí kíni torí kíni ó sì rí kẹ́tẹ́kẹ́tẹ́ ọmọ lánàbì lórí ó sì rí ràǹkúnmí lánàbì lórí ó ní gbogbo tó bá ti rí ànábì náà lórí ọba rí èèyàn dúdú ànábì náà nù torí wọ́n sọ pé iṣẹ́ yìí ò gbọ́dọ̀ mọ́ rí ni sò ṣetán nínú sòyìn kì í ṣa iṣẹ́ torí kí mo fẹ́ rí ànábì sallallahu alaihi wasallam sò torí pé ànábì ò sọ kalẹ̀ pé so pé fàṣẹ báyìí wọ tábìrì tó rà nàbì tó bá láyé ó wà á rí i so ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin Kulayb àti kínlẹ̀lẹ́yìí àti Abbas ibn Abbas radiyallahu anhu ẹjí ká tó wo àwọn sọ́làfù wa kan ẹ̀hẹ́ ẹjí ẹ̀rí pé ìtumọ̀ fẹ́ mú wá nìsín ni pé ẹ̀rí pé Eh, Abdullahi ibn Abbas òun dà nàbí mà ìgbà tẹ́nìkan ló lára rẹ̀ ó kàn fáwọn ẹ̀ tí lọ lè wá ẹni tó bá bóbò ló ṣàlàyé rẹ̀ fún mi ìjọba ṣàlàyé lọ́wọ́ lọ́kàn rí Hasan ni lórí ṣùgbọ́n àwọn afáfi wá ní rírí ànábì ọgbọ́dọ̀ jẹ́ lórí súrọ̀ rẹ̀ pẹ̀lú ẹni pé fọ́tò bá nẹ́bí ṣe rí gangan lèyàn gbọ́dọ̀ rí àwọn kan ní rírí yẹn làbúdà ń yára ọ̀rọ̀ yìí ọ̀lá sọ̀rọ̀ tilẹ̀ ti kóbìdọ̀ àlẹ́ yìí hátà yóò ìlàmù أو أتى يعلم الرائي عدد الشعيرات البيض في لحيته وني ẹni tí ó bá fẹ́ lóun fẹ́ rí ànábì sallallahu alaihi wasallam ẹni yẹn ó gbọ́dọ̀ rí ànábì pẹ̀lú fọ́tò tí ànábì yìí wà tó fi kú àwọn kan wíbẹ̀ ṣe pé ànábì ọmọ sixty three years náà ni ọjọ́ orí ànábì fi kú ọjọ́ orí ọjọ́ sixty three years ànábì fi kú bí ànábì ṣe rí nígbà tó di sixty three years yẹn bí picture rẹ̀ ṣe rí gangan bí àwọ̀ rẹ̀ ṣe rí bí ìrísí rẹ̀ ṣe rí lèyàn gbọ́dọ̀ rí àwọn kan wí báwọn kódà àwọn tó ń lé ń bẹ̀ débi pé àìdáda ṣàìrọ́t albidẹ̀lẹ́rẹ̀ dúnà ìṣirin fi lẹ́ṣìyàtì irun funfun tí ń bẹ níbi irun gbà nẹ́bí sọ̀lá sálàm ẹni ń gbọ́dọ̀ mọ iye òǹkà rẹ̀ ìpè mí pé irun ànẹ́bí ò tí ì funfun tẹ́yẹ́yẹ́ tó fi pa nàbí ṣaláìsì so àmọ́ gbóná eré eré rẹ ti di ewu ti wà níbi eré àmọ́ irùngbọ̀n irùngbọ̀n yẹn gan afáàní kúrákò tó twenty ní irun funfun tó wà mẹ́ ẹni yẹn gbọ́dọ̀ ṣàlàyé rẹ̀ bó ṣe rí sobi táwọn èyí òun tán lè lérè rẹ̀ dé pé ìgbà tó fẹ́ kú tó ti da àgbàlagbà tán yẹn náà ni tó bá rárá náà bì àwọn ilé ìsọkú tó bá rárá náà bì tí èsì pé àgbàlagbà ló gbé wá òun kọ́ lórí so àwọn kan ní ń hmm, am takuna suratuhu alhakikiya fi wákìtì ma òun kọ́ sáà jẹ́ pé fọ́tò rẹ̀ náà ní ọ̀rọ̀ yìí ló dà kó sì lálàáfíà jù kó jẹ́ pé píkṣọ̀ ànẹ́bí náà lè yàn rí sawa'an kana fi shababihi kò bá jẹ́ pé nígbà tó wà lọ́dọ́ ni náà ló rí àwòrán jù láti ẹ̀ nígbà tó ti dọkùnrin tán fọ́tò yẹn lè yàn rí àwòkòhò lè yẹ ti ẹ̀ nígbà tó ti pé lẹ́yìn tó ti bí 50 sókè so àwọn ákẹ́rẹ̀ ìmúrìhì àgbígbà tó di ọmọ 60 yẹn náà ni tó di ọjọ́ rẹ̀ di 60 wọn gbogbo pòlíṣẹ̀ tí yẹn bá fi rí ànábì sọ̀rọ̀ sálàm tánàbí bá wà tó wá jẹ́ póhun náà níṣẹ́ pé ọ̀dà àyàmà ìkà àgbà tó wà ní kiri ní ìgbà tó wà ní kiri lé ìgbà tó wà ní kiri lé ẹ̀hẹ́n so èyí tó sì fẹsẹ̀ rìn lẹ̀ jù náà ni alimami ibn Hajar alayhi rahmatullah nínú Fatul Bari wọn àwọn wọn ti ṣe àlàyé ọ̀rọ̀ yìí tọ́ subakana ibn sirin muhammad bin sirin alayhi rahmatullah ani idha qassa alayhi qassa alayhi rajulun ọkùnrin kan wá sọ̀tàn fún un ó wá bá muhammad bin sirin anna wara annabi sallallahu alayhi wa sallam olóòrí annabi ah qala sifli wani oya máa describe rẹ̀ fún mi bóla nàbí ṣe rí sífìlì alladhi ra'aytahu ẹni tó rí òun ya mọ̀ ròyìn rẹ̀ fún mi fa in wusifa la usifatan la ya'rifuha gbà tí ó di pé ó bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ sí ní ṣèròyìn ìbá ń ṣèròyìn tí ọba tí Ibn Sirin ní mà nínú ròyìn ànábì Ibn náà kì í ṣe sàhábà tàbí ìlòun náà ẹnu tàbí tàbí ìlòun náà so wọn ẹni yìí wá lóhùn lálàá òun sì ka gbogbo bí sífà nẹ́bí sọ̀lọ̀ sọ́lọ́mù ṣe rí gbàtẹ́ ni ìyẹn bẹ̀rẹ̀ sí ní ròyìn rẹ̀ báyìí ìgbésòrò ní pé lámtàrọ̀ ò rà nàbí rọ̀rọ̀ ń pa ànàbí kọ́ lórí ànàbí kọ́ lórí so ṣẹ́fì mọ̀ pé kíní yìí kìí ṣe dání kankan lé dìde gbùlà tí wọ́n ní ànàbí wá yọ sí mi wọ́n á gbé fọ́tò bàbá kíní kan wá wá ní ìmí ní ànábì ìmí lànábì ah ó ń tẹ́lẹ̀ ara rẹ jẹ́ nu ọ tẹ́lẹ̀ ara rẹ jẹ́ so irú àwọn nǹkan yìí náà ni àwọn àfa ni wọ́n ń ṣe lálàyé nípa rírí ànábì sallallahu alaihi wasallam tọ́ káwá ní ó ti wá rí ànábì ó wá ṣe dédé gbogbo ìròyìn rẹ̀ òun náà lọ́wọ́ ṣe lọ́ọ́ bá a mú fa alẹ́ wàsàlà ọ̀kábọ̀ ó sì lálàárí ẹmu ìsọ ní ìjẹ ìjọ nígbà láàárí làláyẹn kí wọn lálàá nàbí sallallahu alaihi so bí kí wọn lálàá àlìjẹ́nà aláàárí ni kí wọn lálàá àwọn ànábì ọlọ́run aláàárí ni àmọ́ kí ló fẹ́ fi mọ̀ pé àwọn gangan ni ọlálà question tó wà ń di rẹ̀ nù bólú ti fẹ́ mọ̀ pé ànábì sallallahu alaihi wasallam náà lọ lálà rẹ̀ ẹ wò lápèjúwe nísìn àwọn ẹni rẹ̀ kan ti lọ tí ó àwọn àfa ẹ̀sìn tó ń jẹ́ àwọn àfa dáadáa tuntun pọ́lọ́wọ́ bá ló mọ̀ wọ́n jù wá lọ táwọn lò pé ẹ́ àwọn èèyàn dire àwọn èèyàn dáadáa ni wọ́n so àwọn irú Ibn Hajar tí mo sọ lẹ́ẹ̀kan yẹn àwọn alimami Imamu Nawawi Imamu Ibn Taymiyyah Ibn Qayyim gbogbo wọn báyẹn so àti gbogbo àwọn àfáà náà tí wọ́n ti lọ tán jẹ́ ni rí jankanjankan nílùú tiwa yìí náà Sheikh Alim gbogbo wọn. tó jẹ́ àwọn ẹni rere ikpe ẹ̀kọ́ ti kúta sáàrù pé ẹni rere ni wọ́n lọ́wọ́ ẹni ni wọ́n tó ikú mú ẹ̀sìn lọ́wọ́ so kí wá lóhun wọn wọ́n sì ní òòrí píkṣọ wọn rí fọ́tò wọn rí bóòlù ṣe hàn lọ lálàá ẹ̀ náà ni wá fi wò wá wò gbàtà náà ti kú o ẹ̀kẹ́ wọn lóhun àbáwọn tàbíhùn àbáwọn tàbíhùn tàbíhùn àbáwọn àìmọ̀ mọ́mù Malik mọ́mù Abu Hanifa mọ́mù Shafi'i gbogbo àwọn àìmọ̀ yẹn kí wọn lóhun lálà wọn gbolo ti bóòlù ṣe mọ̀ páwọn ni gbolo ti rí píkṣọ̀ wọn tó náà ni àlá yẹn kò í ṣe tí ó jẹ́ nǹkan tó lágbára tó le àbí tí ó wà ní òun láàmú wá ṣe fàǹfà rẹ̀ so praising point gbé kalẹ̀ yẹn níbi kọ́ìdà ti gbé kalẹ̀ yìí pé tó bá ti mọ̀ pé ó ṣe dédé tí wọ́n fi ròyìn ànábì òtítàn àmọ́ ọwọ́ alála ànábì sallallahu alaihi wasallam tọ̀ kí wọ́n alála ànábì bá ọ sọ. tádà ìbá bọ̀ sọ pé ha àgbà tí mo lálà ọ wá rí pé nínú àwọn ọ̀rọ̀ tó bọ̀ sọ mimma sabata fi din nǹkan tó rìn rẹ̀ nínú ẹ̀sán náà bọ̀ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ah fàbí àwọn ní ẹ̀mọ́ ó dáa náà nù bí alápèjú ìgbà tó wá sallallahu alaihi wasallam ànábì wa ní ma ka Qur'an dáadáa o ṣé o ti gbọ́ dúnni mọ́ Qur'an ń kíkà mọ́jẹ́ kó jẹ́nu Ramadan nìkan so tó bá ti jí nídàájí máa ka Qur'an tó ti yé ẹnu wọn bá àbí tágbára rẹ bá ká sádùnẹ́ máa ha ìyẹn ti ń bẹ ní ọ̀rọ̀ anabi sallallahu alaihi tẹ́lẹ̀ ń bẹ ní ọ̀rọ̀ Qur'an náà Qur'an al-fajr Qur'an al-fajr kana so ó ń tọ́ aláàrí lọ láwọn wọn náà yà múra sí ṣẹ́ẹ̀rì tá anabi sọ fún ọ torí ti wà nínú òfin anabi tẹ̀tẹ̀ àmọ́ ń tọ̀ àwọn gbà tó ní ọlọ́lá nẹ́bí sallallahu alaihi wasallam wọ́n ní ànẹ́bí ní kí n máa ka kọ̀rọ̀ánù àmọ́ kọ̀rọ̀ánù àtẹríkòdì yàtí àtẹríkòdì ló ní kí n máa ka túrújà wù náà wá ilé yìí mọ́là kútu á ànẹ́bí kọ́ lórí wọn o ànẹ́bí kọ́ lórí wọn o kìí ṣe ànẹ́bí lórí o ti rí èṣù torí ní tànẹ́bí ti mú wá hmm, kìí ṣe kí wọ́n lọ́wọ́ alála ní wàá yí nǹkan yẹn padà àbílẹ̀ pẹ̀jú yìí ọlọ́lá nẹ́bí sallallahu alaihi wasallam nẹ́bí wá ní ah wọ́mọ yìí àbí wọ́n arákùnrin yìí dúnímọ̀ ìmọ̀ ṣe dáadáa má da ibi rẹ pọ̀ má dẹbi rú mọ́ má ṣàánú àwọn ènìyàn àbí iṣẹ́ ẹbú kan tó ń ṣe tó wá sọ fún ọ pé ha rìbá tó ń gbà yìí ó ti le jù lásìkò yìí ó sì ń gba ó sì ń gba one ta ó ń gba ten thousand ó fi ń fún àwọn èèyàn ní nine thousand abba ó sì ń fi owó ra owó irú owó kan náà rìbá ló ń ṣe yìí ò ọlọ́run bẹ́ẹ̀ ni ànábì lórí òun sallallahu alaihi wasallam àmọ́ tó wá ní máa bá ń so máa bá ń so àsìkò tiẹ̀ ló dé à nǹkan lórí wọn o bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tí yẹn bá ń ṣe nínú ẹ̀sìn ọlọ́run tó bá yẹ pé nǹkan yẹn bá ti wà nínú ẹ̀sìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àsàlátù ànábì ní ọ̀rá ànábì ànábì ní máa fún mi gan iksiru alayya salata fi yawmal jumu'ah máa ṣe sàlátù fún mi ní ọjọ́ jùmọ̀ so ànábì wáyé àsàlátù tó sọ fún ọ ọba wòye sí ọba rí pé kò kí ń ṣe sọ̀látù Ibrahimiyya kò sì yàgbọ́ pé ànábì kan ló rí torí lójú ayé ànábì sallallahu alaihi wasallam sọ̀látù Ibrahimiyya ló fún àwọn èèyàn ara kàràǹgbọ̀n táwọn àwọn àwọn súnà àtàwọn sáwí máa ń fà nìyẹn ìtumọ̀ kàràǹgbọ̀n yẹn ni pé àìgbọ́ra ẹni yé tí mo ń ṣe láàrin onísúnà àtàwọn onísáwí òǹtọ̀ríkọ̀ àwọn ní àmọ́dá ti já ní bá lálá nàbí sọ̀rọ̀ ti bá ti wá bá lóyún wọ́n tẹ̀sùn lé ní ojú fò sí ẹni yìí ọjà là ọjọ́ ojú fò bàbá ńlá ọ̀rọ̀ ni ànábì kọ́ torí ní tànábì ti gbé kalẹ̀ nínú òfin ẹ̀sìn kó tó jáde láyé ànábì wa padà wá yóò wá tó wá sọ pé kò rí bẹ́ẹ̀ máa yóò wá fún wọn ní nǹkan míì wọn ni ó kíyèsí rárá rẹ o kí ètò ààrẹ anábì ò lè fún ọ ní nǹkan kan mí nínú ẹ̀sìn tó yàtọ̀ sí tó ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí pé kánábì tó jáde láyé ọlọ́run bá jẹ́ kó yé pé al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati olúwa ni mo ti parí ọ̀rọ̀ dé tó lakum islam dina anábì ti perfect anábì jí iṣẹ́ islam pé tó di pa anábì jáde ní ayé náà so òun ni pé gbogbo tí ọba lálàá tó bá ti takò tí ànábì wa ṣe láyé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí è ṣe tó ti wá sọ òun ni ànábì kọ́ ló o ànábì kọ́ ló o tọ ọ̀rọ̀ yẹn àwọn kan máa ń dásà pé ọ̀dà gẹ́gẹ́ bí ẹni tí ó ní ṣọ́ọ̀bù láńlá kan àbí ó ní ọmọ bá mi tajà ó wá fi ọmọ six boy ó wá ní ọmọ bá mi ta ọjà yìí ó wá ní sórí àwọn fìlà yìí mọ̀ta ní twenty twenty thousand oníṣòrí aago yìí mọ̀ta ní ten thousand ń ṣe orí bàtà yìí mọ̀tà wọn ní five five thousand ó ti wá ó ti fún ní pride ọ̀gá tó ní iléeṣẹ́ bá travel ìgbà tó travel ní tiẹ̀ salesboy bá ọba lálà ó sùn ọwá lálà ńlé ìgbà tó lálà wá ní òun lálà ọ̀gá òun wípé ọ̀gá mi ní pé kí n máa ta fìlà yìí kí n máa ta ní ten thousand fìlà twenty thousand ó ní òun òun ti òun ti òun ti di fifty fifty percent kó bẹ́ẹ̀ ó ní ṣe yìí ó ti di five thousand ago ten thousand ó ní bàtà yìí ó ti di two five wọn náà bá ọmọ náà bá dé ṣọ́ọ̀bù ní àárọ̀ ọjọ́ kejì ó change the price ah ní bá ń ta ọjà ṣe kéjọ́ tó bá dé tọ́gà bá dé ọmọ yẹn ṣọ́ọ̀tì ni ọmọ yẹn gbọ́wọ́ lé náà nù ọkọ wa ni kí ló tó fi change price wa ni mo lálàá yín lójú oorun ni ah ah bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó ń bá ńláńlá ànábì lójú oorun tó wá yí nǹkan kan padà nínú ẹ̀sìn ó sọ́ọ̀tì ọlọ́run ò ní gbà lọ́wọ́ rẹ̀ من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد tó síwájú kí n tó máa gbé àwọn kọ́ọ̀lù tí n bá gbé fún ìbéèrè tó ní ọ̀túnla tó ń jẹ́ on twelve pẹ̀lú ògùn ọlọ́wọ́n ọba Masjid Al-Sunnah wal Jama'ah ní adábàtà tó máa ń ṣe monthly lecture monthly public lecture inshallah ní ọ̀túnla yẹn náà ni wọ́n tún ṣe lágbo mẹ́wàá so àwọn àfa wa àfa ńláńlá láti ìlú Èkó àwọn àfáwà eh, Sheikh Abdurrahif Bello fún Abdurrahif Bello abẹ́sọ̀fíyà al-Asari tó àwọn ni wọ́n ń bọ̀ wá láti Èkó ni wọ́n bá wa sọ̀rọ̀ sódàkùn jí ká wọ́n pàdé àwọn ustaz wa yìí ọ̀rọ̀ tó fẹ́ bá wa sọ ọ̀rọ̀ tí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ mọ̀lẹ́bí mùsùlùmí al-usratu bí mùsùlùmí ṣe ń ṣe mọ̀lẹ́bí rẹ̀ lédèrèdè yìí ó fẹ́ pọ̀ jù ó fẹ́ pọ̀ jù. Hmm kọ́dà àwọn tó ń jẹ́ alágbọ̀yé ẹ̀sìn ìṣe mọ̀lẹ́bí dédédé yìí fẹ́ pọ̀ jù so fún kálukọ́ wa kẹ́kọ̀ọ́ kò ní sí máa ń fa ẹni tí yóò bá mọ̀ ò lè ṣe dáa aláì ó mọ̀ rúpọ̀ ń ṣe dáa ni so ẹ dákun kọ́lọ́nkọ́ máa jẹ ṣe kọ́kọ́ kó ṣe kó ṣe àwọn mọ̀lẹ́bí wa ní qurrata a'yunin kó ṣe wọ́n ní tutù ojú fún wa so dákun àfikún salaamaleykum. aleykum salaam wa rahmatulah wa barakatuh ẹjọ́ mo ní ìbéèrè sà. náà mo gbọ́ yín. ẹjọ́ lórí àwọn tí wọ́n máa ń ṣe fáwíà yẹn hmm. wọ́n máa ń tí aṣọ funfun kalẹ̀ ẹgbẹ́ hmm. yẹn lè kírun jàmá ní ẹ̀yìn wọn ọ̀ àbí èèyàn ní kí. ẹni tó bá yẹ pé ó tí aṣọ funfun yẹn kalẹ̀ tó gbà pé ànábì ọwà síbẹ̀ Ibrahim niyasi ọwà ń bẹ́ẹ̀ Amadu Tijani ọwà ń bẹ́ẹ̀ èèyàn kírun lẹ́yìn rẹ̀ o wọ́n bí fata alájùnà dáìmà ní ìbéèrè yẹn gangan wọ́n ní ẹni tí bá ń ṣe báwọn àwọn táwọn jẹ́ alájùnà dáìmà ní àwọn àfa àgbà ní gbogbo ayé ní Saudi wọ́n ní ẹ wọ́n kírun bí ẹni tó bá ń ṣe báwọn wọ́n kírun lẹ́yìn ẹ̀. naam maaleykum salaam wa rahmatulah barakatu. ẹ ṣeun tọ ẹ̀dàkùn ìbéèrè sínú sọ ìbéèrè ni pé nípa ẹnu àsìkò tó kù ẹ bá lè bá yẹn díẹ̀ nípa à Ah, mo ti ra sọ díẹ̀ náà mo ti ra sọ díẹ̀ ṣe rí ọ̀dà rìbá anábì ní adáàbò lè dáàbí tó kí wọ́n máa fi gold ra gold kí wọ́n máa fi dinar ra dinar kí wọ́n máa fi náírà ìsìláàbí kí wọ́n fi náírà náírà sọ anábì ní rìbá ni o rìbá ni o ìyẹn ni pé owó èlé owó èlé ni èlé ni tọ́lọ́wọ́n bá bínú sí sọ̀dá kan ẹ jẹ́ ká jìnnà sàwátà ń ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ká lójú àánú ara wa dákun fún ẹ̀ ń dèdè tí ó bá yẹ kó gbà tó dìde tó bá gbà náà ni ó fún un pàtàkì lọ yìí ṣe ẹni tí ń ṣiṣẹ́ pos wà nípò mùsùlùmí àwọn tó lọ bàkẹ́ àjọ. ní adábàtà tó bá ti dé ọ̀dọ̀ alájà ìyábọ̀ ní ọ́ìlì lágo mẹ́wàá àárọ̀ alájà ìyábọ̀ ní ọ́ìlì lágo mẹ́wàá àárọ̀ tó ní adábàtà tó bá ti délẹ̀ kankan lọ mọ́sálásí àwọn alùsùn náà ní ìdàkejì alájà ìyábọ̀ ní ọ́ìlì yẹn ni. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ẹ sọ̀rọ̀ pé ìgbìyànjú sàn. Naam. Gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ ń dá wa lẹ́kọ̀ọ́ lọ. Ẹ̀rí pé àlàyé yìí àwọn tí máa ń da làákàyè àwọn èèyàn rú náà làwọn oníṣòfì. Hmm. Nítorí kí wọ́n ń gbẹ́sẹ̀ nílẹ̀ ni pé ìntàmẹ́bì sọ pé ẹni tó bá ti lálàá torí òun òun náà lórí. Ṣé hmm. understand? Kò hmm. bá pé ṣúra ní ìwá àtẹ́bí ni orí ẹni kọ́dà àwọn oníṣòfì ṣẹ́rí níjọ́ kan tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni níjọ́ kan tẹ́lẹ̀ nam ok ok nam nam. ìmọ̀fẹ́ ẹ̀dá kò ǹjẹ́ ó gbójú kí ọmọ mùsùlùmí máa sọ fún yẹn pé kọ́ máa pìdíìtì ẹni tí ó bá wíìnì níbi bọ́ọ̀lù àwọn wà hmm. wọn lówó hmm. ẹni yìí sì ó fẹ́ ṣojú ó fẹ́ ṣojú wa ni àní dárúkọ àmọ́ nítawọn yẹn máa pìdíìtì bọ́ọ̀lù tó máa tó wá pìdíìtì. wa bó sínítọ̀ ni òun tó fẹ́. tọ́ ok tọ̀tọ̀ ẹ fi ẹlẹ́ fi ẹlẹ́ náà kémi pé tẹ́ mí nìyẹn tó o ti ní kí ni o ti yé ok ok ok so ṣe rí àkọ́kọ́ òun náà ni kí èèyàn sọ pé ẹni tó bá ti ẹni tó bá ti lálàá nẹ́bí kọ̀ gbogbo tó bá lè kọ́ láà nẹ́bí náà lọ́la tó bá lálàá nẹ́bí lòun ẹni yẹn ń ṣàbòsí fèrè rẹ̀ ǹjẹ́ tí ọba lálàá bàbá rẹ̀ tí bàbá rẹ̀ bá wá bí ajá tó wá ní ajá ajá èmi ni èmi ni bàbá rẹ̀ sọ ọ́ dáhùn pé ajá ni bàbá rẹ̀ kẹwàá tó pẹ́ra ní bàbá tó kẹwàá àbọ̀mùtí ẹ́ kó wá ní bàbá yìí ni bàbá rẹ̀ sínú rẹ̀ ó dùn sí i ká tó wá ní ànábì sallallahu alaihi wasallam ló mọ̀ fi irú nǹkan báyẹn wí kí wọ́n wá rí ràǹkómi kọ́ wá lánàbì nù kí wọ́n rẹ́sìn kí wọ́n lé ànábì nù àbà àbà tí a kọ́ bá tẹ̀ lórí nísìnyí wá wà lórí ẹ̀sìn ẹ̀hìn ànídìí ẹ̀sìn ànábì gẹ́gẹ́ tó lórí yẹn la nídìí àkọ́kọ́ àjẹpẹ́ sin lórí àdínlá ń kúmi lórí wọ́n á ní ànẹ́bí náà nù àà wọ́n lè lómi ó rí bàtà <laughs> wọ́n ní ànẹ́bí náà làwọn rí àà tọ́ ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run ọba o ẹlẹ́ẹ̀kejì ni pé sẹ́rí ọ̀rọ̀ àwọn ọ̀nà tẹ́tẹ́ wàláyé ọ̀pọ̀ àti kí mùsùlùmí ó ṣọ́ra sẹ́rí ọ̀nà tá a fi ní ṣe oríire làwọn èèyàn máa ń san fún wa àfi kí èèyàn ṣọ́ra nífa ọ̀nà tí ṣètọ́nù fi bàtà èèyàn jẹ́ làwọn èèyàn máa so àwọn èèyàn mọ̀ pé kí níyẹn náà kí wọ́n ní ẹ̀ pìrìdìtì àyìn tí ń jẹ́ tẹ́tẹ́ náà nù ra tẹ́tẹ́ mi so ẹ̀dá kan jẹ́ ká jìnà sí kọ́lọ́mọṣà ṣe àánú rẹ̀ fún wa so kí n tó parí bákan náà ẹ̀dá kan má gbàgbé ní ká pàdé àwọn ustaz wa àwọn sheikh abdulrahuf Bello al-Asari láti Èkó tí wọ́n fẹ́ bá wa ṣe wá sí lórí al-usratu al-muslima fún àtàbàbẹ́ pè mí zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine Abdulfatah Salumi ni wọ́n dágbére pé. السلام عليكم ورحمة الله وبركاته قال قال النبي صلى الله عليه وسلم إن الدين يسر ولن يشد الدين أحد إلا غلبه